أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وزابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبيان أما بعد جاء بلا أصدقائنا أحاديث النبي صلى الله عليه وسلم أصبايل يعني حديث الإمام مسلم رحمه الله هذا عندي جاري من كلام الصحيح قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لسوسا يأتونها كل جمعة فتهب ريحا فتحصو على وجوههم وثيابهم فيزدادون حسنا وجمالا فيرجعون إلى أهلهم فيقول فيقولون لهم أخذهم أنتم والله أنتم لقد إذلتم بعدنا حسنا وجمالا فيقولون لأهلهم والله أنتم إذلتم بعدنا حسنا وجمالا حديثي إما سمى مسلم رحمه الله من النبي صلى الله عليه وسلم قد kan bẹ ní àjẹ́nà ọ̀jọ̀gbọ́n bẹ náà bí wọn. gbogbo ọjọ́ jimá ni àwọn mùsùlùmí máa ń nábẹ́ àwọn màdìjá náà máa ń nábẹ́ hmm, lọ sílẹ̀ lọ́wọ́ àpapọ̀ kọ́nà kó ṣe àwọn màdìjá náà o kọ́nà màdìjá ká wọnú ká tó màdìjá náà fàtàhù borí hàn náà ìgbà tí wọ́n ń lọ sọ́jà àwọn yóò máa fẹ́ máa fẹ́ lu aṣọ wọn ojú wọn pátẹ́lẹ́sì máa fẹ́ ti máa ń gbé ẹ máa fẹ́ yẹpẹ̀ tó máa ṣe orí sójú yàn kọ̀dá yà bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n yẹpẹ̀ yàtọ̀ sí yẹpẹ̀ nítorí wọn máa fẹ́ yàtọ̀ sí ní sẹ́ńdà ayé. fẹ́ẹ́zàdó fọ́sùnà wàjàmáàdà pátákó tó ń fẹ́ ti ń gbé ń gbé odò kìíní ti ń gbé oko yẹpẹ̀ tí ń fẹ́ ìyẹn wọ́n tún máa lékún lẹ́wà wọ́n tún máa lékún ní ẹwà Allahu Akbar wọ́n tún máa yáàyè sí wọ́n máa yáàyè sí wọ́n máa fáyìn sí àwọn ọmọ àdìjánná Allahu Akbar kó ṣe ní ọmọ àdìjánná o ọ̀dọ̀ wa yẹn àtọ̀jọ́ bí wa wọ́n dìde bàbá ń dé ìyá àwọn ìyàwó wa bẹ́ẹ̀ náà ń pè tiwọn náà bẹ́ẹ̀ náà àwọn àfáà àwọn olùmọ́ bẹ́ẹ̀ ni ogun tó náà ṣe ọmọ akẹ́kọ̀ọ́ fún wa bẹ́ẹ̀ ni ogun tó náà ṣe lódùn lọ́wọ́ níbi dára fún wa àti ogun tó fẹ́ràn wa tààtà náà fẹ́ràn ogun tí a ní àbádàdà sí wa tààtà ní àbádàdà sí gbogbo akáwọn ṣe máa kàmàdì jẹ́ náà láì lè wọnyẹ rárá tí a bá darí pẹ̀lú àwọn ọ̀dọ̀ àwọn fámìlì wọn àwọn fámìlì wọn sọ pé wàlláhi làkọ́ ìzásùn bá dáná sọ́sùn àwọn jàmàlà àwọn fọlá àbábúra ẹ̀yin bá lè àwọn yìí ẹ̀yin àwọn yìí ẹ̀yin ọkọ àwọn nàkọ́tì ìjọsìn wà lọ́ọ̀rí anáfọlọ́n bá búra ṣe ẹ̀tún lékún lẹ́wà ẹ̀tún yá ìsì àwọn náà sọ pé àwọn náà máa dá àwọn fábìlì ọlọ́ pé wọ́lọ́ọ̀rí nàkọ́tì ìjọsìn dáadáa náà sọ́sìn àwọn ìjọba rà ẹ̀yin náà bá àwọn ẹ̀sìn jáde o ká wọlé àwọn wọlé àtúnbáyé ìṣẹ̀mí àlìjọ́nà ọ̀yàtọ̀ sí ìṣẹ̀mí ayé gbogbo tí ń bẹ alájọ́nà ìbẹ̀rẹ̀ àdì kò sí nira ń bẹ̀rẹ̀ rà ara tó àlìjọ́nà fi yàtọ̀ sí láyé nìyẹn ìgbádùn àlìjọ́nà ara tó fi yàtọ̀ sí láyé nìyẹn ìgbádùn àlìjọ́nà kò sí ìgbádùn kan tó tẹ̀ rárá kò sí ìgbádùn kan tó súnmọ́ nínú ìgbádùn láyé gbogbo tí wọ́n ń pè ní ìgbádùn ayé òun wà kankan nínú ìgbádùn àlìjọ́nà gbogbo ìbẹ̀rẹ̀ ayé tí wọ́n bá papọ̀ kò tó ìdára kan kò tó ìdára kan nínú àwọn ẹwà àlùjánnà yàtọ̀ sí ẹwà ayé ẹwà tó yẹ pé odó ní káyìn rẹ̀ ní ọjọ́ tó ní ti àlùjánnà pípọ̀ sì mú yẹn ní kíní kan ní ẹ̀hàn kò sí bẹ́ẹ̀ kò sí sọ́mọ àlùjánnà ó ti wá kúkú adékòó kúkú àmọ́ rárá ẹ̀kọ́ rẹ̀ ti ṣe kíní rárá àwọn ọ̀rẹ́ sára gbogbo ọmọ àdìgánná wà àdìgánná ní èjì ọ̀dọ́ ní èjì kí ni ọ̀dọ́ àwọn náà mọ̀ pé àkókò tí èèyàn máa ń lò láyé nínú àkókò tí máa ń dájú lọ́jọ́ àkókò zahra àkókò yàní àkókò kúwà àkókò tí jẹ́ bí fún kálukú àkókò agbára ó náà ní àkókò ọ̀dọ́ ẹ̀rọ ayọ̀ ọ̀dọ́ ẹ̀rọ everything lílọ bíbọ̀ ìlọkèlódò yóò rọrùn fún yàrá àsìkò ọ̀dọ́ ju èyíkéyìí àsìkò lọ ìgbà tí àwọn tí ìdọ̀dọ̀ tó wà lọ́mọ èké kò rọrùn bẹ́ẹ̀ fún ìjọkùnrin obìnrin ọkùnrin ti pé ìjọbìnrin obìnrin ti pé bọ́bá tó ń dá àsìkò bẹ́ẹ̀ bí ọ̀dọ́ bá ṣe ń dàgbà tó ń dàgbà

ọjọ́ àṣẹ bí àrùn kan ni àṣẹ bí àrùn kan ni fún kálukú ọdún aláàbẹ̀lẹ̀ ká dàgbà kájó ìdọ́kọ̀ ẹgbẹ́ kí wọ́n máa dún pẹ̀lú ẹ̀ káàsì máa tẹ̀lé tọ́lọ́mà bá ṣe náà subhanahu wa ta'ala káàsì tẹ̀lé tàmídì sallallahu alaihi wasallam káàsì máa fi rí gbogbo táà ṣe ń ṣe ní ìmà ní odò ká máa fi rí lá máa rí ná máa rí lò ká máa tọ́lọ́mà bá ṣe wọ́n máa tẹ̀lé tọ́lọ́mà bá ṣe bẹ́ẹ̀ ló gbé dáadáa yókù dáná ṣe fúnra náà lọ́yọ́ yàtọ̀ ọ̀gá láti gánà kò sí ọdún kan wáyé kò sẹ́ni tí ó dò kò sẹ́ni tí ó sì kìí tí ó dò tí ó dàgbàlagbà jọ̀kújọ̀ kó dó wá èjì fi èjì ọ̀dọ́ ni kí wọ́n fi ní ìgbádùn kó fi tẹ́rùn kọ́dà ọmọdé gánà ní tutọ́ ọmọdé sì kò ní tutọ́ kò ní hakẹlẹ̀ bẹ́ẹ̀ tó kà ń fi kẹlẹ̀ bẹ́ẹ̀ kanan náà rọ̀ kanan náà rẹ̀ kanan kò ní sí ìrọ̀ màdìjánà màdìjánà ní ṣe gbogbo tí ó máa ṣẹlẹ̀ sóbìnrin náà ká dọ̀tí nìkan ní kọ́rọ́ kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Allah akbar bá màdìjánà sí kí ni wọ́n ṣe wà nìyẹn pẹ̀lú ìgbádùn oríṣiríṣi nínú ìgbádùn ìlẹ́yìn kéèyàn lọ sọ́jà wọn kálukú ọba lọ sọ́jà bá ti ọba dìde níta lọ sọ́jà nílé ayé. ẹwúrò wàhálà táfẹ ẹwúrò wàhálà àwòrò ìfẹ́pẹ́ fún gbogbo ẹ̀sán àmọ́ fún ọmọ pápádé bí wọn dọ́pọ̀ lọ traffic ọwà lójú traffic tó jẹ rí pépà ti bẹ odò wàhálà oríṣiríṣi láti lọkọrẹ náà ọkọ̀ náà ó dàbí ayélujára fún dẹ́dọ̀ ibi tí ayélujára fún ó lè fún dẹ́dọ̀ mi àyàn lè máa kátó sọ pé gbogbo ìdọ̀tí tí wọ́n máa kàn oríṣiríṣi ìdọ̀tí gọ́tà ìdọ̀tí kínní ìjọ máa gbé ìdọ̀tí oríṣiríṣi mara ìyá sì lọ sọ́jà lọ́kùnrin lóbìnrin ní bàbá níyà. ọgbà náà yàtọ̀. ó jáde yọ lọ yọ lọ Friday tó gba àwọn ìjọ máa lọ. àwọn ìjọ máa lọ. lọ sì dé pẹ̀lú ẹwà wọ́n tún lékún lẹ́wà sí ni ẹ̀kọ́ yàtọ̀ síra wọn ẹ̀ yẹn lọ ni kí ni tó di ṣọ́pẹ́tì lọ ni kò jọra wọn rárá gbogbo tí sì ń bẹ aládìjọ́ náà ó yàtọ̀ sí ti ń bẹ ní ayé ó yàtọ̀ sí ti ń bẹ ní ayé wọ́n lè papọ̀ lóko bí mango máa bẹ ní ayé mango lè tẹ́ àwọn máa fẹ́ mi mango láti náà ó lè yọrí mango pẹ̀lú àná lọ ṣùgbọ́n ibi ó kọ́ mi ó yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ náà lóyún. oyin gidi lọ́wọ́ àgbà yìí rẹ̀ lọ́wọ́ àti láti jẹ́ náà èèyàn sọ ní bá fẹ́rẹ̀ yóò ròyìn gidi yóò kò ya sóyin fèèfì ìmọ̀ ọ̀yàtọ̀ síra wọn ọ̀yàtọ̀ síra wọn ni oyin yàtọ̀ sóyin tẹ̀ ọlọ́run so that ọ̀yàtọ̀ síra wọn gédégédé bẹ́ẹ̀ ni ọtí ọtí pààyàn tí ìrà nígbà láti jẹ́ náà kí ni ìwà ní sùúrù sí

ẹlòmíì pẹ̀lú mùsùlùmí o ti jẹ́ lẹ́bọ̀ torí ẹ̀ ní ọbẹ̀ dolówó ọbẹ̀ dọlọ́lá ọbẹ̀ donípò ọbẹ̀ afẹ́kànmọ̀ pé ah, èèyàn náà ń bẹ èèyàn ń bẹ lọ́tìlò yìí èèyàn ń bẹ nílùú yìí èèyàn ń bẹ nílùú yìí ah, bẹ ẹ̀yà kan bẹ ah, onìkan náà lọ́wọ́ lọ́wọ́ bọ̀ ọ ní tọ́lá bá sọ pé délé kọjú kò délé ayé rárá wọn délé ìtọ̀ ń ṣe yìí kò délé tálẹ̀ ń ṣe yìí tí ó rí ikú yìí tó ní àdínú pẹ̀lú àwọn àdìjẹ̀nú èṣù àdìjẹ̀nú tó náà jẹ́ kan náà èṣù yìí yóò tàn jọ kàn ní òtí ẹni ò kò sí tó lọ́wọ́ bá lọ tó lọ́wọ́ bá lọ nídìí wà wúlá rẹ̀ rẹ̀ ó lè ṣe fún ẹ̀kọ́ tó lè ṣe fún ẹ̀. ń tọ́lá fi tá níbi sọ́lọ́ lọ sọ̀rọ̀ tí a fi kọ́ ọ́dún àbá tó jẹ́ bọ̀ tó ọjọ́ tí ọjọ́ láyé bá kọjọ ọjọ́ bá kọjọ láyé láti fún ọṣẹ láǹfààní wọn ò lè ṣe láǹfààní o àbí tọ́nà bá ní orí láǹfààní ṣe tọ́nà bá sọ pé orí. tí wọ́n bá sọ pé àwọn afẹ́ ní ọlá gbogbo ayé náà òrì ní ọlá tọ́nà bá sọ pé òní òní ìnira. kíríkà níyì hùn tí wọ́n máa wẹ̀ bẹ́ yóò rẹ̀ dẹ́kẹ́dẹ́ yóò gbogbo jẹ́ lórí kí nítorí agbára agbára kí sẹ́ni ká lè dìbẹ́ǹdì agbára rẹ lómi ní ìrìnàdọ́ gbígbà kù lọ́tí kó dé kù àyẹ̀mẹ tó jẹ́ ògùn ẹ̀rọ tó pé lómi ó ṣọ̀gù ju babaláwo gan lọ ìgbà tí kó dé kọ̀ yẹ kú fún ìgbà tí àwọn dé kọ̀ yẹ ó sàrùn ó sàrẹ̀ àrùn dé sí àrẹ̀ dé sí bí ṣe ń dé fẹ́ náà bí ṣe ń dé fẹ́ náà kí wàá nìyẹn wọn máa ṣe lọ́wọ́ àbàtì kí lọ́wọ́ àtìkọ́ lọ́wọ́ àbálẹ̀ sí ìmọ̀ àdẹ́gbẹ̀gbọ̀ sí ó wà dìkú ó wà subhanallah ó wà dìkú ó jẹ́ mọ́mí ní ó sọ̀rọ̀ ọ̀ṣẹ́ dédé ẹgbọ́n tán wọ́n ṣe ìlànà kúfù rẹ̀ ni wọ́n fi kúfù rẹ̀ rẹ̀ ọdún ọ̀sẹ̀ sáà máa ní àtúnṣe ìkù rẹ̀ àbí ọ̀rẹ́ ìmọ̀ ń pè wọ́n sùn ló jẹ́ àkẹ́kọ̀ọ́ nípa apá òdìbò kẹfẹ́ so gbogbo ẹlọ́lọ́run àbáyọ gbogbo ẹlọ́lọ́run àbáyọ dọ́lọ́lá sọ́ọ́sì mà irú ń tàn tọ́ba lọ rí bẹ̀fẹ̀ oúnjẹ tó bá ti kú lórí kúfù lórí ṣe kò sí kẹta kò sí dátùn pé ìnáwó náà gbére ọ̀nà lọ́sọ̀dọ̀ ọ̀nà lọ́sọ̀dọ̀ jẹ́ ń tàn ẹni tó bá kú lọ́rọ̀ ṣẹ̀mí tọ́jọ́ mọ́ mìíràn tó kú lọ́rọ̀ ṣẹ̀mí tí ò tú bá tó bá wò lọ́wọ́ ọlọ́run fọ́rí jù. ìjọba kúrò ara ọlọ́run katura kakakaka gbìyànjú kábi sáàmù kásì sáàmù àdàdà kásì ẹ̀ máa ní akájàmù nílé wọ́n yàtọ̀ síra wọn síra yé ilé ìdọ̀tí náà ni a máa sọ ni a máa ọ̀nà tí ọwọ́ kankan tí ọwọ́ kankan níbi ìdẹ̀ra ìdẹ́nà ni wọ́n wà lálàsára sí ẹni tí ọ̀dẹ́lẹ̀ ẹ̀rọ tí ọ̀dẹ́lẹ̀ tí ọ̀sẹ̀ kìíní yóò dẹ́lẹ̀ ṣẹ́ yóò máa ṣe ní tí ọ̀sẹ̀ ọ̀rọ̀ àti ṣe tọ́gùrì ẹni tí ṣe ojú ẹ̀ ní ṣe oríṣiríṣi kí lọ́fẹ́ ṣe tọ́wá kúrò yẹ. ẹ̀tọ́ àwọn ẹlẹ́tọ̀ ọlọ́wọ́ gbà fún ọlọ́jà pé yà nàfà. ìgbẹ́dùn wọn ni gbẹ́ ní tó ń ṣe. ìgbẹ́dùn wọn ni gbẹ́ lára lọ́wọ́ tó yẹ pé gbogbo bí táwọn ọmọ àwọn oníranú wà ní nákàkiri ìgbẹ́dùn wọn ni gbẹ́dùn pẹ̀lú owó ẹ̀. waste of money waste of time waste of time lórí ẹ̀ṣẹ̀ kò máa rántí pé àwọn ọmọ ẹlẹ́yìn gẹ́gẹ́ ń bẹ fún wọn láti jẹun náà tó ń bá jọ àti jẹun náà ọmọ ẹlẹ́yìn ju gẹ́gẹ́ ọmọ ẹlẹ́yìn ju gẹ́gẹ́ pẹ̀lú pé ìyàwó tó ní ayé tẹ bá jọjọ tẹ bá ti súnmọ́ ọba kúrò yìí máa ń lórí pé ìsúná ní máa sọ̀rọ̀ sọ̀tọ́ náà wá tẹ̀lé lórí pẹ̀lú àwọn ọlọ́run ọba ẹ sì jọjọ kàtà lálùjẹ náà kò sì bí àwọn ọmọ ẹlẹ́yìn gẹ́gẹ́ tó náà tó ṣe fún wa tó ti jẹ́ ọ̀fọ̀ àjọjọ ìjọ náà kò sí bí wọ́n ra wọn ìgbádùn ìgbádùn òní bẹ́ẹ̀ láyé sí ìrora ò sí ìrora òrùpapọ̀ wàlọ́ọ̀hì kò sí. lóbi jẹ́ pé àwọn onímọ̀ náà àwọn ọ̀dọ́ wọn pàṣẹ ní sọ̀rọ̀ wọn ni á ṣé alẹ́ orí nǹkan tó jẹ́ gbádùn láyé kí ìrora òrùn papọ̀ mọ́ àbí ìrora jẹ́ pé ìgbádùn òrùn papọ̀ mọ́ àwọn kan ní à ọ̀pá sódò ọ̀pá sódò pé à ah, nǹkan tó lè jẹ́ ìrora sí gbádùn òrùn papọ̀ nǹkan tó ẹ̀ẹ́sìn lè rí nǹkan gbádùn nǹkan tó tẹ̀yàn ṣùgbọ́n wọ́n fà láwọn fàbọ̀ tó dọ́gba lọ́rọ̀ wọn ni pé òsì ti ń jẹ́ mọ́sádà máhdọ̀ tó ti ń jẹ́ mọ́sádà máhdọ̀ ìyẹn ni pé òsì ti ń jẹ́ nǹkan tó ọ̀dà jẹ́ pé ẹni ò ní rí kódà bó ṣe wá pẹ̀sẹ̀ nǹkan tó da tí ò rí ń bẹ̀. má pè jù ẹnìkan fẹ́ jóná ọfẹ́ jó ilé oúnjẹ ọfẹ́ jóná kọ́lọ̀ pọ̀ nǹkan tó dá tó wọn gbẹnu bẹ́ẹ̀ ni pé òun ṣàtẹ̀lé àwọn tó òun ṣàtàkùn fẹ́ nìyí ẹ̀ pinnu rẹ̀ ó dùn tó bá lè ṣe àwọn tọ́jú ìtura kura tí wọ́n lọ lé ní ẹnìkan tí wọ́n pè kàbàjẹ́ ni ẹ̀ṣẹ̀ náà ní fún wọn ọ̀dọ̀ ọlọ́run tọ́nà bá mọ wọn sí wọn lè dọ́mọ ná látara bẹ́ẹ̀ wọn bá tẹ́ fún mùsùlùmí gan kọ́nà tó wá lé lọ́nà ọba tẹ̀ yọ wọn so ilé ayé náà àwọn sábà bí ẹnìkan lọ́nà wọn ni àwọn sábà lè iṣẹ́ ń tọ̀wọ̀ jẹ́ àwọn dúró àwọn náwó àwọn sọ ọdẹ oríṣiríṣi àwọn faranátọ̀ ìnira tó ń tọ̀ nígbà pé náà máa jẹ́ kí n ní jáfà ní fáwọn ní tí mo pé kò sí mọ́sádà máhàdọ̀ bọ́ tó díẹ̀ so mọ́sádà máhàdọ̀ nígbà tó kò sí ṣùgbọ́n tá a bá wọ́n ti ń gbẹ́ńbẹ́ àwọn ìnira tó wà ní nǹkan tí a ṣe níṣẹ́ nígbà tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ bí bàtẹ́ kò sí àǹfààní bẹ́ẹ̀ fún tọ̀. wọ́n gbà tó bá ṣiṣẹ́ bú ọ̀rẹ́ tí ń ṣe sì náà lọ́ọ̀ pé wà òun rí ọmọ tó ń kápá ṣe sì náà ó ti bá ṣe sì náà lápẹ̀jú ìṣọ́mọ kọ́ṣọ́ abẹ́. wọ́n rí àwọn àǹfààní ti tọ̀ àti ìsà ọmọ tó wọn lé sí ìṣèlú àbí táwọn kan lára tó wọn rí tó tọ̀ lọ́wọ́ ọlọ́pẹ́ àkàǹfààní mọ́tò sáfàní. so mọ́sọ́dà nínú nǹkan lọ́ra nǹkan bú ni. so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀

mọ̀ṣáàkì ń bẹ́ẹ̀ jẹ̀jẹ̀ ìnira jẹ̀jẹ̀ ń bẹ́ẹ̀ kábàgbé látara jíjẹ jíjẹ kéèyàn jẹ nǹkan kéèyàn kéèyàn jẹ tí ọlọ́run ṣe lẹ́tọ̀ fún akájẹ ìyá sì rówó jẹ ìyá rí tọ́rọ dáàmú nítọ́nà ṣe lẹ́tọ̀ bí wọ́n ṣe ń dómi sẹ́nu bí wọ́n ṣe ń gbé tí ọ̀tọ̀ ṣe lẹ́tọ̀ tí wọ́n ṣe ń mú ìgbádùn ní ọ̀gbọ̀n tó náà tútù náà dẹ́mu ni èyí tí èsì tútù ní lójú ẹni kẹkẹ bá mi ṣùgbọ́n gbígbé tí à ń dùn iṣẹ́ kan lè yàn ṣe tí à ń gbé láti bí à ń gbé sẹ́nu bí a ṣe ń jáde lọ́sí ní báyìí iṣẹ́ kan náà iṣẹ́ kan náà bẹ́ẹ̀ ni táà ń jẹ táà ń sọ ní bí táà ń sọ ní dáṣọ jẹ́ iṣẹ́ kan náà tí ọjọ́ kí yọra jẹ tẹ́lá tí àbá jẹ jù yóò ṣe kíni yóò ní fẹ́ràn lílọ bí bàbá àti ṣe kan sọ ìdààmú kan náà àti nǹkan àgbádùn yìí àti ìdààmú bẹ̀rẹ̀ àti ìnira àti ìnira mẹ́rin ìdẹ̀ẹ̀dẹ̀ ṣùgbọ́n gbàgbé tí ó tó wà ń bẹ́ látàkọ́ lọ́n ṣe lẹ́tọ̀ọ́ ó sì kàtìkàtà tí wọ́n ṣe rí àjẹrẹ́ àmì so ìgbádùn kò ní jẹ́ kí wọ́n ro ìrora tí ń bẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni kí wọ́n fẹ́ ó ní ìyàwó lọ́nà ṣẹ̀ríà nílẹ̀ kóso àwọn àtìyàwó àmàṣẹ̀tẹ́ tí wọ́n máa dá lójú tó máa gbalada ṣùgbọ́n ìrora ń bẹ́ẹ̀ ìrora ń bẹ́ẹ̀ wọn kálukú wọn ìrora ń bẹ́ẹ̀ fún ọkọ ẹgbẹ́ fún fún ìyàwó tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo nǹkan kí wọ́n bí ma nǹkan bá dùn ní ọdún ní kẹ̀kẹ́ báwọn ìrora ń bẹ́ẹ̀ èèyàn ó ṣe ọgbẹ ọgbà tó ń bá ti dáyé ẹ̀ṣọ́ sí àwọn ẹ̀yà wọn ò ní sùn àwọn oníṣòwò ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ sùn lẹ́nu àbámu àti àmì oríṣiríṣi ìgbà tí ọ̀rọ̀ ọmọdé tọ́lọ́dún àti oríṣiríṣi ẹgbẹ́ mara tọ́lọ́ lè pé ó tí ó lọ sí tòbí ẹgbẹ́ mọ́ ẹgbẹ́ méjì tó kọ́lọ́ lé pé bẹ́ẹ̀ náà mọ́tò kọ́lọ́ sí láti ń kókó ṣèlúfíṣàn kọ́ háì kọ́ sáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara bẹ́ẹ̀ náà màbẹ́ lọ. Eh, sódà ẹ máa wò ìtàn ìṣẹ̀lẹ̀ ìgbé orúkọ tó dé gbádùn òsín tẹ́ pé ìrora bí ẹ̀jẹ̀ ọ̀sẹ̀kìn tí ó wà mẹ́ tí ó sì bẹ̀. ṣùgbọ́n láti dáná kò sóbi ní yìí. àfihàn ayé tẹ́ pé láti iṣẹ́ ìgbẹ́ náà ọ̀sẹ̀ kádàmù rẹ̀ kámúra dáadáa kámúra dáadáa kádàmù rẹ̀. kí a ṣiṣẹ́ àdìgbọ́n náà láti gbà yìí. káfílẹ̀ gbá káfílẹ̀ gbá bàbá àdìgbọ́n náà láì ní ọlọ́lá nígbà tó yẹ pé òsín kankan tó ṣe kíni tó súnmọ́ ní gbàdá yìí. anábìsọ tó sọ lọ sọ ẹni tí ó bá ṣe lójú ayé rẹ̀ tó fi jẹyà nínú ayé wọn kọ́ wọn sì tẹ̀wá dẹ́kọ́ sọ́wọ́n bẹ́ẹ̀ kọjá dáàbò láyé àtàrí dáná kọjá sórí láyé àtàrí àfúláàkì yánà tọ́ba fi lọ gbọ̀lì dáná tọ́ba tọ́ kí n tó kéré jù ó tó kéré jù náà bẹ̀rẹ̀ àlùjáná tọ́ba tọ́ wò anábìrin sọ́lọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ yóò gbàgbé pé òun jìyà láyé ni ó gbàgbé pé òun ti gbádùn ara ní láyé ni bẹ́ẹ̀ ni tí ẹgbẹ́ bá sì pé ó fi gbogbo láyé gbádùn tí wọ́n máa bàbá nǹkan bẹ́ẹ̀ máa sọ bẹ́ẹ̀ ìrọ́lá náà ló jẹ ìbọn tí wọ́n so báwo ṣe gbé láyé gbádùn sí olùdó láyé gbádùn àníbi nítorí àwọn náà nítorí kéré bí nìyà náà kọ́lọ̀ kọ́sọ̀ ọ̀dẹ́ wọn máa ṣe jẹ́ ọ̀dọ́ rẹ̀ tó bá sọ̀rọ̀ àníbi ní sọ́lọ̀ lọ́wọ́ àlùfẹ́ yóò dàbí fún òṣèlú láyé gbádùn kí wàá ní ṣe dáadáa ní kí wàá ní bí kẹ́sàn-án ọjà sí ẹ̀sìn lé dáadáa láti ìjọba ìjọba pẹ́sìn wọn dà ó ìjọba ká máa sẹ̀mí mùsùlùmí ìyá ká máa sẹ̀mí bí ẹni tí ọ̀lẹ́ sìn kájìnà sí. ká ní ẹ̀sìn gbòógì jẹ́sìn gbòógì ní dáadáa tuntun jẹ́sìn lẹ́yìn pé títà fìdí wa balẹ̀ káàkiri àwọn da ìrún ààrẹ gbogbo ẹ̀ káṣe kánà sọfẹ́ nígbà mọ́ sọfẹ́ wọn láti sọ̀rọ̀ lọ́sọ̀. bẹ́ẹ̀ ni ìwà dáadáa ìbálò dáadáa ní àwọn وإنك لعلى خلق عظيم أنا صلى النبي ولا نعطي تبدي ولا تبدي من ده ده أرجع إلى عائشة القرآن والقرآن كن النبي محمد صلى الله عليه وسلم أنا كان خلقه القرآن وكان بيقولوا عن القرآن من الدور كان بيقولوا عن القرآن كان سنوي يسمع كان بان كاشي أنا بن مسعود صلى الله عليه وسلم كاشي بن مسعود ترى أنا ما شاء أنا بن ما أنت بن مسعود بن مسعود بن مسعود أنا بيقولوا لك كاشي صلى الله عليه وسلم ọgbọ àǹfààní náà bá fi ní ọwọ́ nínú ìdábà nìkan náà nínú àwọn àdéhùn yìí. Dàkà fún ọjà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sùkánà lálẹ́. Bọ́ọ̀lù àgbà sọ̀rọ̀ tó ní ayé. Bẹ́ẹ̀ pé sábà ti dá àkàlẹ̀ kí àkàtà sábà ìbẹ̀rẹ̀ sí ìsábà ṣe mú kàdá ní ayé nílùú kan kàkà bá ọjà tó bá lówó yọ̀fẹ̀ náà yọ̀fẹ̀ dé lọ́wọ́. Ọ̀gbọ́n náà sáfún lówó. Ọ̀gbọ́n náà fún lówó náà kọjá mi tọba kọjá ìgbà mi tọjá tí ọ̀tá kọ ọ̀rọ̀ ọlọ́run àbànà bí sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀hún àti sámi ẹ̀kọ́ sí tó bàjẹ́ kó sì mú ọlọ́run bá ń bẹ̀ kó ṣe bẹ̀ kó sì tó bàjẹ́ ẹni kọ́kọ́ máa jẹ́ pàdé àti rẹ̀ dà fẹ́ bí ara àti pé gíní àti mọ́ọ̀sùn wọ́n máa sọ pé ṣe bọ́ọ̀n lówó fúnra àti fámìlì wọn hmm. èyí ló pẹ̀lẹ̀ tẹ́ ló fámìlì ọlọ́run bẹ̀ ló lọ kókó jọ fún ẹ̀rọ àná bẹ̀ kó jọ bó ṣe àwọn ọmọ rẹ̀ pé pẹ̀lú fámìlì tó jọ ara ẹ̀ tó bẹ̀ wọ́n ti ẹbí ara

láti wà lìjánná bá a ṣe ní ilé ìfẹ́ wà lìjánná wọn náà kọ́ ṣàánú wa lẹ́tínẹ̀sì àlìjánná ni pé ẹni tó kú mú mi tó kú lórí ẹ̀ṣẹ̀ tí ò tó bá kó tó kú wọn náà sọ àforíjì nǹkan làkọ́ṣọ àmì abọ́jọ tọ́lá fún gbìyànjú ayé ọlọ́run àforíjì nǹkan làkọ́ṣọ àmì gbogbo ẹni tọ́lá bí bẹ́ẹ̀ náà tó ṣẹlẹ̀ náà lára ọlọ́run ó fi àjẹ wọn pẹ̀lú dédé rẹ̀ nígbà mú ìgbà tó ń kálukú lò tọ́nà tì mọ́ lọ́dọ̀ rẹ̀ bí wọ́n tún wá ń lò tán yóò nìkan máa yọ wọn kán máa fọ̀ wọn ní odò kan tó wà láàrin àjẹ́ náà wọn máa jùmọ̀ sí àwọn ọmọ fúnra sáré gbẹ́nà padà nígbà àpẹẹrẹ kan ti wọ náà wà lára wọn. wọn kò sọ náà àwọn àpẹẹrẹ kan ti wọ náà yóò sì yóò wà lára wọn. so àwọn kan yẹn àwọn kan yẹn wọn máa jùkọ́ tó rí pé wọn sọ tó lè wà lẹ́nà wọn sọ sọ ní tọ́wọ́ wà nígbọ́n lẹ́dàá náà ìlà náà ìlà àtìkẹ́ so kí àwọn kan múra ìkànnì àtọ̀sí ìtàn ìgbádùn àtọ̀sí ìgbádùn ìgbádùn àtọ̀sí ìgbádùn káwọn olè ṣé ọlọ́run ká jùlọ aláńláyé bá ṣe jùlọ aláńláyé àti ń rí ayé bá ṣe ń lu ayé sí tanzania ìgbádùn tí ó ṣe ní fún àrí nǹkan ní ayé tó jẹ́ nǹkan tó jẹ́ àlẹ́ àdìtọ́ lọ ní kò gbádùn nínú àkọni mìíràn ní àwọ̀ṣe mìíràn ní àwọ̀ṣe tí ọ̀tọ́ ọ̀tọ́ fi lé tó fi gbádùn ó tún lè fi sáà tásán ní àlọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àdìjánà ṣùgbọ́n ìdájọ́ àdìjánà dábàá ra wí kò tí a ṣe fi rírẹ̀ wọn kò ṣe fi rírẹ̀ wọn akansọ̀yìn àlàfẹ́ ló tàkìlẹ̀ dì ìdájọ́ láyé kò ṣe fi rírẹ̀ ìjọba àdìjánà láíláí kámà àti torí ìjọba ayé tí ọjọ́ àkọsí ọ̀padà kan èèyàn fẹ̀yìn akọ kódà kí wọn dọ̀gọ́rọ̀ ọdún láyé ẹni tí ọdọ̀gọ́rọ̀ ọdún láyé ó kéré o ẹni tí ọdọ̀gọ́rọ̀ ọdún láyé ó kéré o ẹni tí ọmọ àgbàdà sixty seventy ó kéré ànábìlẹ̀ sọ́dẹ̀ fún ọ̀sán. أن أعمار أمة ما بين السبيل ما بين ستنا سبيل وقليلا من يتجاوز ذلك وقلق أدنك جاء عمر لي عمر لي النبي صلى الله عليه وسلم لا نسيتي سالم سيت لأن كنت تبعتم ولا من لا نسيتي يعني سالم سيت أكرم يعني أنت ما قدر سالم سيت ما قدر سيت so أمري أمري أنا تقول سالم سيت eighty ninety kọ́dà lórí hundred kọ́dà lórí kọ́sálẹ̀ náà lórí hundred ọ̀dọ́kẹ́rẹ́ ọ̀dọ́kẹ́rẹ́ ah, ẹni tó bá lọ sí sinan tó bá wà ní ṣe àti àwọn ọ̀dọ́ pọ́blẹ́mù rẹ̀ wọn kọ́ sọ̀rọ̀ rẹ̀ wọn ní pọ́blẹ́mù rẹ̀ tó náà fi yọkọ̀ ibi títí yẹ tó lọ sí yẹ láyé àti kálọ̀ tó láti fi fún yẹn ti bàlágà àti fi fún yẹn ti bàlágà tó dẹ́kun ọmọkùnrin tó dẹ́kun ọmọbìnrin fi láti fi fún yẹ kọ́ wá ṣe wá balàbá ọdún ọdún tí wọ́n á tó ń ṣe sísìn òtúgbà òṣèlú àgbẹ̀ tó náà tọ́ntàn bá wọn náà ọ̀rọ̀ ní kóbú rẹ̀ ní mùsùlùmí o ọ̀rọ̀ ló ṣe kí ni. kóbú rẹ̀ anábì sọ pé sọlọ lọ sọlọ tẹ́ńtọ́ láti di sísú yìí lọ́kọ̀dá àdàrà lọ ìlú ọlọ́run fún ẹ̀sìkìsì. ìyẹn fi ìyẹn dàgbà ń lo láti ọdún ọgá àkọ́kọ́ ọ̀bìtì tẹ́yìn kẹkẹrọ ọ̀rẹ́ sọ̀rọ̀ lọ́dẹ́tì eleven twelve thirteen fourteen ọ̀bìtì fifteen ọ̀bìtì ọkùnrin ni wọ́n ti dẹ̀gbìn fifteen years àwọn tí wọ́n ń lò ó ti ń lò ọjọ́ pé tí wọ́n ń tẹ̀ ní ọ̀nàkọ̀ṣọ́ ọ̀dọ́ ìgbẹ́ ọjọ́ tí ń sọ̀dọ́dọ̀ ń sọ̀dọ́lọ́kùnrin ń sọ̀dọ́dọ̀kùnrin láàrin ọ̀nàkọ̀ṣọ́ ọ̀dọ́ ọjọ́ twenty years kò á tèbi náà twenty àárín ìgbẹ́ ọ̀dọ́ yẹn lára ó rí adé fifty years ó wá kú ọ̀dọ́kùnrin àkílọ́kù òun kó bú rẹ̀ ọ̀nàkọ̀ṣọ́ ọ̀dọ́ tó ní hadith yẹn ó ní excuse sọ ẹgbẹ́ tó wá ti jẹ́ fifty years ọ̀nàkọ̀ṣọ́ ọ̀dọ́ báwo ni tó wá ń kì lọ́rọ̀ ni àwọn ẹni tó máa ṣèyàn níbi àgbàdàgbà ní tí ó sì máa ṣe láńdáláńdá àgbàlagbà mi tó ti máa ti máa ń dálábà lọ́pẹ́ yóò tún máa lé àwọn ọmọ obìnrin káàkiri kí ó máa torí kí wọ́n máa rò pé owó ń bẹ láwọn òun ní àbí aláfíà ń bẹ lára wọn pé ẹ̀gbọ́n ọ̀sán ọ̀dọ́ ń bẹ lára wọn kọ̀ọ̀kọ́ ń tara wọn lọ́tà lábà dé sálẹ̀ à yóò yà lẹ́ jù ni ọdún máa ń dé ọlọ́run fún àgbàlagbà mi lálàáfíà ọlọ́run fagbára wà lọ́dọ̀ kọ́lẹ̀ ló ṣe sí ọdún sẹ́wọ̀ntì ọlọ́run fagbára wà nígbà tí ọdún ọba dé ráyè àtọ̀ sí kíkà rẹ ọdún gan àárẹ̀ gan lọ́jọ́. bọ́ọ̀lù àrùn wọn wà tó sùn mọ́júmọ́ lẹ́kàn kí àrùn ọjọ́ máa tẹ̀yìn kí èyí kí àárẹ̀ fún ọjọ́ òní aláàpá látara àwọ̀ látara ìṣesí látara fún sùhánàlá so ẹni tẹ́ ti kéde kéde ìyẹn ó sì díẹ̀ yóò máa ṣ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nara kílódéta ni ronú kílódéta ni ronú kílódéta ni ronú níta náà bí sọ pé sọlọ sọlọ náà hadé sọ hẹ́pẹ́ àwọn mẹ́ta kan bẹ́ẹ̀ pé ọlọ́mọbọ ọkọ̀ ọlọ́mọbọ nípa aṣọ kò ní ìmọ̀ sí ilé ẹ̀ka kò sí ní kò sí ní fún wọn mọ́ wọ́n sì ní ìyá wọ́n sì ní ìyá wọ́n jẹ ẹlẹ́tẹ̀ẹ́ lọ́dọ̀ lọ́wọ́ kò sọ bẹ́ẹ̀ ẹnu tó ànábì ká àwọn náà mẹ́ta ni kò dì náà àgbàlagbà ń dì náà ń sọ pé ní àwọn àtúndì dàgbà tí agbára kan fi dínkù àmì tó jẹ́ ìyàwó lé hàlá àdìgbà bí wọ́n ṣe dáhùn sí tẹ́lẹ̀ ní nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ara wọn ó lè dínkù akọ àti ọjọ́ eré tí ẹ̀kọ́ kẹ́mí sọ kí tó ní wá sí ìlú ní kàkì ṣe àpé ọ̀rọ̀ rẹ̀ ọlágbàdì ọ̀rọ̀ rẹ̀ lágbàdì subhanallah bẹ́ẹ̀ náà ni subhanallah rẹ̀ ọmọ kọ́ṣẹ́ ọ̀nà kọ́ṣẹ́ àmàna wa bẹ́ẹ̀ ni tálákà nínú ọ̀dọ́ta náà tálákà tó ń ṣe ní tòmọ́tò tí mọ́tòmọ́tò bá tẹ̀yẹ kí n ò ṣe torí pé à ń lówó ẹ̀mí ọ̀dẹ̀ ẹ̀rọ tálákà tí ò tó ṣe mọ́tòmọ́tò bẹ́ẹ̀ ni ẹ̀mí ọba ọmọ kọ́ṣẹ́ ọ̀nà tí tó ń gba dúkìá tí tó ń gba nǹkan nìkan mo ló sọ ibẹ̀ kí ni ọba tó bá jọba lọ́sẹ̀ níbẹ̀ kí ni ẹjọ́ kí ló fẹ́ lọ sí ọ̀dọ̀ kọ́lá tó lówó wọ́n ní obi ẹ̀ wọ́n ní táyà mọ̀ fún wọn dáná bá ṣe nǹkan ẹ̀rọ ṣe fúnra wọn àyàn ó gbé kalẹ̀ fún wọn ẹni tó da àwọn aṣọ wa aṣọ oríṣiríṣi àwọn tó gbé màálù eh, wa tó gbé oríṣiríṣi kí wọ́n. kí ló rẹ kí ló dáná lórí ọ̀nà kí náà máa gbàlẹ̀ ọ̀nà ìdíkùn náà gbòòrò dáná náà dúkùn ọ̀nà ìdíkùn àti ìdíkùn náà dúkùn. wọ́n ní ara tó dé kí àwọn ìlàgbà máa kọ́ ṣọ́ àdé bẹ́ẹ̀ ni odò ọ̀nà kọ́ ṣàníwá lọ́sàn-án náà wa tó kọ́ ká má sọ ìgbádùn yìí ìgbádùn láyé fẹ́mi sọ léyìí pé ìgbádùn láyé táfẹ́ táfẹ́ tí a ń fẹ́ tán síbẹ̀ tọ́fẹ́ dẹni ẹ̀kọ́ ẹni ẹni ẹbú ẹni ṣètọ́n torí ẹ̀ jẹ́ kankan kò wọ́ kankan níbi ìgbádùn àdìyàn náà lálọ́ni lóhun tí ó tó pẹ̀lú láfa tó ti dàkúdà ìsọkúsọ ìrékùrí ọ̀rọ̀ tó fi mú dákúdé fún mẹ́ta mo ti sọ dáadáa ó sì obì àwọn yẹn sì ń sọ kí a máa rí ìrékùrí kọ́mọ sọ kó sọ kọ́mọ ṣẹlẹ̀ ọ̀hún ọmọ sọ gẹ̀ látàrí kọ́ fẹ́ jayé náà nípa ọ̀fẹ́ ló mọ́tò ọ̀fẹ́ kọ́lé ọ̀fẹ́ gbádùn wọ́n fẹ́ fẹ́ ìyẹ́fẹ́ fẹ́ tọ̀wọ́n tọ́ba tún àpẹẹrẹ tọ́ba tún dádó sí aláàbùkù ṣé náà lọ́sẹ̀ abẹ́nẹ̀ ọlọ́dọ̀ náà náà fi dẹ́lẹ́bọ̀ àbí náà fi dẹ́lẹ́ṣẹ̀ wọ́n kọ́ àlùkò lọ́mọ sí rẹ̀ báàlù ìfẹ́ràn àlànà sí ṣe dọ̀sí rẹ̀ mọ̀tàrún kàlẹ́ ọlọ́run tó gbádùn láyé mọ̀tàrún kàlẹ́ ìgbádùn díẹ̀ nípa ẹni tó bá gba lórí ẹsẹ̀ lórí kóòbù lórí ìjọ aláṣẹ fẹ́ wà lọ́wọ́ àbádọ́ àrí ìyẹ́lẹ́ kìlẹ̀ ọ̀nà àgbẹ̀ fún tó jẹ́rẹ́ jẹ́ kìlẹ̀ àwọn. ìgbádùn ọlọ́dẹ́ gbádùn táwọn ẹ̀sìn gbádùn ẹ̀jù tí wọ́n ní gbádùn jù bẹ́ẹ̀ lọ́yọ́ ìgbádùn ọlọ́dẹ́ gbádùn lórí ẹsẹ̀ lórí ẹsẹ̀ lórí pé ṣírkù kúfúrú lórí kọjọ ọ̀rọ̀ ẹgbẹ́ ó ṣe ó bẹ̀ ó ní agreement ọfẹ́ kẹyìn ọfẹ́ káyà ọfẹ́ gbé ọfẹ́ nípò ọfẹ́ ní kọtàrí kẹrẹ sókè tọ́rọ̀ bá lọ́dún lọ́dún tọ́bá ti wà lórí ẹ̀ṣẹ̀ kó wọ́n fi fìyà jọ wọ́n fi fìyà jọ ń tọ̀ ń tọ́bá kú lórí ẹ̀ṣẹ̀ tí ò túbà. wá wo àwọn àká tó wọ́n tọ́rọ̀ ṣe kábà yìí fún lọ́nà halal títí ọ̀tọ̀ tí wọ́n ọ̀rọ̀bìnrin ni àwọn tó dọ́ńtọ́ ń kọjá lọ́nà haram yìí ṣe àwọn àká tó náà fọ́lọ́nà halal ń bẹ̀ dáadáa níjọ tuntun ti wọn kí lọ níjọ kọjá sí pé ń tọ́lá ní orílẹ̀ náà halal wà á lẹ́nà halal tọ́lá bá ní orílẹ̀ náà kọ́mọ jẹ́tẹ̀ kó sì ló dáadáa kí ló dé tọ̀nì tọ̀nì tọ̀nì tọ̀nì tì tọ̀nì tì fẹ́lọ̀ ẹ̀dọ̀ tó bá ní o bá lọ orílẹ̀ lọ mọ́tò kan ó sì rẹ̀ tí ó lè síwájú bọ́bá yóò jẹ́ tọ́lá kọ́ra mọ́tò wọn nìkan kó lò ó sì rẹ̀ tí ó tàn á tó ra ìmọ̀ ìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí sọ kí wọ́n ní wàhálà kí wọ́n wàhálà kí wọ́n àwọn ọjọ́ kí wọ́n sọ kí wọ́n náà gbéná tẹ̀lé oṣù ọ̀gbọ̀n kí wọ́n tẹ̀lé oṣù ṣègbọ́n ẹgbẹ́ ọjà kẹyà ẹ̀ṣọ́ sọ fún wọn fún ọjà tó tẹ̀lé pé òun ò lágbá lórí ní òun ò sì fásitì ní òun ká pè òun ká pè wọ́n òun pè wọ́n wọ́n sì dáhùn lóhùn lásán ní màtí wọ́n àwọn àti tẹ̀lé ọ̀rẹ́ yẹn. àwọn tó apààyàn wọ́n kàn pẹ́ lásán tẹ̀lé tó ṣe nǹkan táyì tó ṣe tó ń da tábí tó ṣe tábí nínú ìṣe ìyàwó ẹni tí ò ṣe tí láti kẹtẹ ọjọ́ àbá àti gbà wọn ṣe pé tó kò tó jù à ní ṣe ṣe fẹ́ lọ́mọ náà bọ́n náà ṣe ṣe fún ẹ̀ tó bẹ̀ wọ́n kàn pẹ́ lásán náà ní fọwọ́n bá sì ní wọ́n kàn pẹ́ lásán ìdá lóhùn òun lè gbà yín lẹ̀ òun lọ ẹ̀yin náà lè gbà wọn náà lè gbà lẹ́kẹ̀ẹ́ àwọn àwọn jẹ̀dẹ̀ àjẹ́ yóò náà lè gbẹ̀yà nínú sọ́ọ̀tì ìbẹ̀rẹ̀ yóò ṣe sọ fún wọn ní ẹ̀rọ èso sì kópa yọ bẹ́ẹ̀ èso sì kópa fún àwọn àwọn lẹ́yìn níbi nígbà tó pé pé ẹ má wọlé ẹbí ọmọdé má sọkún so àwọn jọ jìyà lọ́dún ìtumọ̀ rẹ̀ iṣẹ́ ọwọ́ àwọn làwọn ọ̀dẹ̀ lọ́jọ́ ìjọjọ́ ọ̀sẹ̀ tó ń bá ti fi ẹ má ti rẹ̀ mọ́ sòkòlò kọ́ṣà ni wa ṣe dáyé wá ní kí ni ẹ tó ti kó lọ́nà haram ni

ìtẹ̀lé ànábì ìtẹ̀lé òdodo sallallahu alaihi wasallam ní kọ̀kọ̀ lọ́kàkan ní ìgbésẹ̀ sí wa ìgbé bọ̀rọ̀ wa àti ìgbésẹ̀ wa àti báyìí wa ní kọ̀kọ̀ lọ́kàkan ọ̀nà ìgbésẹ̀ tí ọkọ̀ sàmìnà wa wọn kò ṣọ́ àǹbí abúlé ara wa kò ṣọ́ àǹbí ẹni abúlé ara àbí tí máa ń pa aláṣẹ pé kí ìṣàkúrú kọ́ lọ́kọ̀ ṣọ́ àǹbẹ̀ ó wà lábẹ́ kálukú wa kálukọ̀ ṣọ́ kọ́ ṣọ́ àwọn ìṣẹ̀lẹ̀ náà àti àwọn أنا دلالة عن أنا أنا جيب يعني، صلى الله عليه وسلم والصحابي أبو ذر يقول إيه؟ يا أبا ذر يا أبا ذر تعوض من شياطين يا أبا ذر وأشعر لهم بقول جابوا له أو يشفي نفاق أبو ذر رضي الله عنه يا رسول الله أخلقنا الشياطين شوف لنا زمان قال رسول الله صلى الله عليه وسلم نعم النبي إيه؟ كان في كتاب ما سمعتش yóò yàn bá ṣe sùn ìyá ń bọ̀ kí àwọn gbé pàṣẹ lọ́jọ́ tó kún tó jẹ́ tòbí ní káàmà bẹ́yìn tó yàn lọ́nà kó sóògbé ṣe èsù kan tó gbélé yàn lọ. àwọn kan là wà so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara wọn kọ́nà kan kó sóògbé lọ ọmọ ìjà ṣiṣẹ́ so kí kásìnà pé gbogbo ẹni tí gbogbo bá ń wàrà kúwà wọ́n rò pé iná ló ń ṣe ń dayé àbí náà fi ń dayé tó fẹ́ káyà tó fẹ́ kẹyìn tó fẹ́ lówó ọfẹ́ ṣe ojú ọfẹ́ ọfẹ́ ló dàmà rẹ̀ ń dàmà rẹ̀ lásán ẹ̀bọ́n náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kọ́lé lọ́lọ́mọ àdáàbò àdé ìdánù jẹ́ ẹ̀ òyìnbó ẹgbẹ́ tẹ̀lé ojú ọ̀bà tó dá ọ̀tọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá ẹ̀ lọ́jọ́ lọ́jọ́ kìlá wọ́n ti ká mà pé ọ̀rọ̀ sí èṣù ìyàn tó náà fi náà pẹ̀lú ìṣàjẹ̀mú wọ́n jọ ń lora wọn wọ́n jọ ń lora wọn tóun bá ń lo èṣù ń sin tó fẹ́ dọ́là bá ní ó ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ àtàlà tó ń lo èṣù bẹ́ẹ̀ ni èṣù náà máa ń lò ọ̀rọ̀ tó wọ́n ti lè ní pé iṣẹ́ wọn káwọn ń sábà káwọn gbà alágbà sáàbà wọn. nítorí tó dùn tó ń sọ̀dọ̀ kò kéyìn tó kéyìn dùn ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ sábà ń di ẹlẹ́gbọ́n sábà máa ń di kékeré o. iṣu tó ṣàlùbọ̀ ni màá ń gbà lọ́wọ́ àwọn iṣu yìí. ìwọ òjíṣẹ́ fún ọ báyìí báyìí. يا معشر الجن قد استقبلتم من الجن اه الله بعد الجماعة في تكلم في الجماعة الجماعة بعد من في نقطة أو تنظر شيء وقال أولياء من الإنس àwọn àyè wọn nínú àwọn tí wọ́n bá wọn ṣe nínú àwọn èèyàn. àwọn náà máa tọ́jú ọba náà ìrọ́ náà ọba ìsáǹtà àbáàbò náà lè bá àwọn jẹ lórí àwọn nìyẹn nínú kékeré kan àdìjẹ. ọlọ́run bá tún ń tẹ́ ń sọ bẹ́ẹ̀ sọ ọlọ́run bá mọ̀ ọlọ́run tó ní ṣe ìkọ́rọ̀ rẹ̀ ọdọ́ ṣe fi ọ̀rọ̀ múlẹ̀ pé kí wọ́n jẹ́ fún ara wọn. ọ̀rẹ́ lọ ọlọ́run kò kò tó sápamọ́ bẹ́ẹ̀ náà. àwọn jẹ lórí àwọn nìyẹn àwọn jẹ lórí àwọn nìyẹn. wọ́n tó ní ká lè jẹ́ náà bí kọ́ máa kọ́ wá owó tí ọ̀tọ̀ ọlọ́dọ̀ lè wá fún un ṣe tàbí àgbẹ̀mẹsẹ̀ tọ́lítẹ́tà ọ̀yá ṣèǹkan báyìí lákòjú dúró lórí kùránì ni àgbọ̀n àtọ̀sí ni ọlọ́kọ̀ṣẹ́ alẹ́ àti fàkùránì yàrá ìlákòjú àbí santí lórí yàrá ìkọ́nẹ́sítà ẹni tí náà ti ń lò bóyá ń lò kọ́kọ́ fi kọ́ wá yìí náà mà pẹ̀lú lọ́pọ̀ olówó nìyà so ọbí kọ́ wá yìí kọ́ bá ṣe mọ̀lẹ́gbàṣẹ́ àtàjọ́ lóra rẹ̀ wọ́n fẹ́ ربنا استمتع بعضنا ببعض وبلغنا العجل الذي أجلتنا الله أكبر ده طلع ان يوم قال له قال له ايش وين قال له اشتغل قال لي ان ايش ايش قال له ايه ده قال النار مساقا انه ان يقول قال لكم انا قشوا عنده اه انا قشوا عنده قشان سو قال غير كذا lọ́nà kan máa tàn ẹnìkan jẹ ká máa jẹ́ kàjẹ́ tó bá ti àtọ̀sí dáná bìí wà lọ́nà bẹ̀rẹ̀ sọlọ tó bá ti àtọ̀sí tí a náà bìí wà lọ́nà bẹ̀rẹ̀ yẹn máa wọ pé mẹ́rẹ̀ kò kàn àbí kìíní kàbí lágbájá ń dáná ká ti ń dáná kò sí yẹ ká máa fi sínú kọ́lá ẹ̀kọ́ ọ̀rá nìkan tí nǹkan kan wà nínú kẹ́ni kọ́kàn máa rí ẹnìkan ẹ̀kọ́ ìṣòro àbí wà ní ọlá ọmọ àwọn kan máa tọ̀rọ̀ fún ọmọ àti ìfúnta kò fẹ́ fún ọmọ tó fi kọjá ní. àwọn ìjọba máa wádìí àwọn èèyàn máa wádìí àwọn èèyàn nítorí bá tọrọ dáná tọrọ tí ẹni pé aláàṣẹ aláàṣẹ tèmi fún mi ṣe ọ̀nà tèmi fún mi ọ̀nà ọ̀nà halal ṣe owó halal fún mi nǹkan máa tọrọ tó sì ní àlùbáríkà àtọ́nukọ́ tó jẹ́ owó halal àtọ́nukọ́ tó ní àlùbáríkà náà máa tọrọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ọ̀dọ̀ torí pé ẹni tó rí òun lọ́dún lọ́wọ́ ẹni tó bọ́yà ọmọ bá ṣe kọjọ bọ́yà ọ̀rẹ́ náà lọ́ṣẹ́ kí ni lọ́ṣẹ́ bọ́yà kẹfì bóyá tí ṣe bẹ́ẹ̀ bóyá síhìrì bóyá gun ló ṣe bí ó ṣe bẹ́ẹ̀ bóyá ń dáhà lójú bí ó ṣe oríṣiríṣi ọ̀rọ̀ tó dára dọ́lẹ̀ ọmọ kọ́sà mọ́ náà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب أيت ضنينا به فظنك بالوقف عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه